bá yín wá ọmọ ọ̀dọ̀. kò sí any type of domestic worker tẹ fẹ́ tí ẹ ní rí látọ̀dọ̀ wa. mo máa ní ìdọ̀ ọkùnrin kan obìnrin kan. gbogbo wọn pátápátá ni wọ́n sàn. bẹ́ẹ̀ ni gbogbo wọn pátápátá bọ́ ṣe wáyé kẹ́tẹ́kẹ́tẹ́ kánú mọ́ gbogbo wọn pátápátá ni wọ́n sàn ogun. mi ò ní wà lọ́dọ̀ madam cash kò má mọ̀ ṣẹ́ ṣe ibo ló ti fẹ́ wá. kò sí food stuff kankan lè mọ́ máa. what? túbà kúkú. kọ́ńtà náà yà. ìbọn náà ṣe é kúndùkẹ́ ajínigbíkà ọ̀tún o ajínigbíkà òsì o. àwọn commercial clients wa ló máa ń sábà gba àwọn èèyàn síbi bí àwọn tó ń ṣe oúnjẹ tà yẹn. mọ́mí ọjọ́ mọ̀ mú mi lọ láìsí pé mo wà ń ṣáìkì yín fọ̀bọ yín fọ gbogbo rẹ̀ dáadáa yín fọ sọ yín fi sọ ilé ẹjọ́ mọ̀ mú mi lọ. bísí dídẹ̀ wo ìkí iṣẹ́ ọmọ lásán ó pẹ́ káà náà tó mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fì yé. yàtí mo já mo ti já rìn sìn látàrí Ọbásanjọ́ mo ti já. ṣé mo ti já náà ilé ọjà sílẹ̀. ìwọ náà rò pé sílẹ̀ sí yẹn. máa sá máa náà mo pẹ́ǹta gan. mo mọ̀ wá sí di dáadáa ṣẹ́ẹ̀rí lórí eléyìí ẹ̀jẹ̀ ká fún mi tíráyà kò ní fọ́kọ̀. nígbà tí mo màrà tí mo sókun kí ni nǹkan náà tí mo jẹ ojú màá fi mú ojú mi lọ́wọ́ fún. ìgbà ìdí ó dàrú. òun lè lásìmọ̀ ọ̀kan làájú kẹrẹ sí mi. wàá rẹ̀ sí kí. wàá lọ dúró dèrò sínú yàrá ẹ̀. má yàrá ẹ yàrá ti tọ̀dọ̀ tiẹ̀ níta hmm. ti ń fún ẹ lóògùn hmm. oògùn tó ń ọlọ́gbọ́n nìkan ló lè gbọ́ bẹ́ẹ̀ ni. ó jẹ́ sórí náà gbogbo gbogbo ẹ̀ náà ló fi mí sanra ó ló jẹ́ òun ṣì. sídìí ọ̀ǹda. ó rè sídìí. sùn gbọ́nrọ́gbọ́dọ̀ o. a lè sùn.